ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ bá ní ohun tẹ́ fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí ẹ kọ sí nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́ kẹ̀sì tẹ̀lé wa lórí ìtàkùn ayélujára at Orísun TV láti jẹ ìgbádùn àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan tá à ń mú wa fún yín ẹ ṣeun ìròyìn mẹ́wàá ṣì ń tẹ̀síwájú. gómìnà ìpínlẹ̀ Borno ọ̀jọ̀gbọ́n Babangana Zulum ti fi ogún mílíọ̀nù náírà àti ilé ta aya àti àwọn ọmọ olóògbé ọ̀gágun Dahiru Bako tó ń dolóògbé nígbà tó ń kojú ogun ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ náà lọ́rẹ̀ gómìnà Zulum ṣàpèjúwe ọ̀gágun ọ̀hún gẹ́gẹ́ bí akọni tó ṣubú lójú ìjà òun ni ọ̀gágun ikọ̀ twenty five task force brigade ti operation lafia adole tó wà ní Damboa àti apá gúúsù ìpínlẹ̀ Borno ní ilé ìwòsàn àwọn ológun tó wà ní ìlú Maiduguri ló ti papòdà lọ́jọ́ ajé lẹ́yìn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn ọ̀hún látàrí ojú ọgbẹ́ tí ó gbà nínú ìgbógunti ikọ̀ Boko Haram gómìnà Zulum ní ikú rẹ̀ jẹ́ àdánù ńlá fún àwọn mọ̀lẹ́bí fún ikọ̀ ológun fún ìpínlẹ̀ Borno àti Nàìjíríà lápapọ̀ ó ní ó ṣe iṣẹ́ rẹ̀ dójú àmì nígbà ayé rẹ̀ ó sì wà lára ìdí tí ìlú Damboa fi ń ṣẹ́gun ikọ̀ Boko Haram àti bí ìpínlẹ̀ Borno ṣe ń ṣẹ́gun ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún gómìnà Zulum fi kún wípé òun gbọ́ wípé iléeṣẹ́ ológun lábẹ́ ìdarí ọ̀gágun yányán wọn Tukur Buratai ti gbé ìgbésẹ̀ fífún àwọn ọmọ olóògbé náà ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ó wá ní ìjọba òun yóò ran àwọn mọ̀lẹ́bí ọ̀hún lọ́wọ́ ó sì fún wọn ní ìwé sọ̀wédowó ogún mílíọ̀nù náírà àti ilé tuntun olùrànwọ́ pàtàkì lórí ìròyìn àti ìlúkòrò sí olóyè àtíkù abubakar ìyẹn ọ̀gbẹ́ni paul ibe ti sọ wípé olóyè àtíkù abubakar kò sí lábẹ́ ìwádìí tàbí ìtọpinpin ìjọba ilẹ̀ united states èyí tó tako ìròyìn kan tó sọ wípé ìjọba ilẹ̀ united states ń ṣe ìwádìí olóyè àtíkù abubakar àti àwọn aya rẹ̀ lórí ìwà àjẹbánu kan ìròyìn kan ló ti kọ́kọ́ gbé wípé adíje ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti àwọn aya rẹ̀ ní ìjọba ilẹ̀ United States ti ń ṣe ìwádìí lé lórí tí wọ́n sì ń tọ pinpin wọn àti wípé wọ́n ń ṣọ́ àṣùwọ̀n wọn bí owó ṣe ń wọlé àti bí owó ṣe ń jáde látàrí ìfura pé owó igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún kò mọ́ nípa àwọn ìgbésẹ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àmọ́ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní olùrànwọ́ pàtàkì rẹ̀ lórí ìròyìn àti ìlòkoro ọ̀gbẹ́ni Paul Ibe ti sọ wípé olóyè ọ̀hún kò ṣẹ̀ sófin kankan kò sì ní ohun àṣírí kan tó jọmọ́ ti ìwà jẹbánu ó wá ní àgbélẹ̀rọ ìròyìn tó wà láti bà Àtíkù àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ lórúkọ jẹ́ ni ìròyìn ọ̀hún jẹ́ kò ṣàìsọ wípé ìjọba ilẹ̀ Amẹ́ríkà kò fi ẹ̀sùn jìbìtì tàbí màgòmágó owó kankan kan Àtíkù rí wọn kò sì gbé e lọ sí ilé ẹjọ́ kankan lórílẹ̀ náà tàbí ní ibòmíràn Paul Ibe ní gbogbo irọ́ yìí ni àwọn kan ṣe àgbélẹ̀rọ rẹ̀ ṣáájú ìdìbò ààrẹ tó wáyé ní ọjọ́ kẹtàlélógún oṣù kejì ọdún 2019 àti wípé kí ojú lè tì wọ́n olóyè Àtíkù Abubakar gba ìwé àṣẹ ìwọlé ìyẹn visa lọ sórílẹ̀ United States ó sì lọ sí orílẹ̀-èdè ọ̀hún ní ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún 2019 ní ibi tó dúró sí ilé ìtura kan tí kò jìnnà sí ilé iṣẹ́ ètò òfin ilẹ̀ Amẹ́ríkà ó tún ní nínú ìrìn àjò náà àwọn aṣojú ìjọba ilẹ̀ United States náà tún kí Àtíkù Paul Ibe wá sọ di mímọ̀ pé gbogbo àgbélẹ̀rọ ìròyìn ọ̀hún ló wà láti ṣe ọkàn àwọn ọmọ Nàìjíríà kúrò nínú ọ̀rọ̀ tí akọ̀wé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà Mike Pompeo sọ wípé wọ́n ti fi òfin de àwọn olóṣèlú kan ní Nàìjíríà ó tún ní kí irú ìròyìn báyìí tún má bàa jáde lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú PDP jáwé olúborí ní ìpínlẹ̀ Edo jẹ́ ohun ìfura èyí tó sì yẹ kí àwọn ará ìlú ronú lé lórí lákòótán olùrànwọ́ pàtàkì tí olóyè Àtíkù Abubakar lórí ìròyìn náà wákàdí ọ̀rọ̀ nílẹ̀ wípé olóyè ọ̀hún àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò ní ẹbọ kankan lẹ́rù àti wípé gbogbo okòòwò wọn kò rúfin ìjọba kò sì lọ́wọ́ ìjọba nínú àmọ́ ìbùkún Ọlọ́run àti iṣẹ́ takuntakun igbákejì tẹ́lẹ̀ rí ọ̀hún ló sọ di olówó àti ọlọ́rọ̀ gómìnà nasir El-Rufai ti ìpínlẹ̀ kaduna ti sọ wípé ohun kan gbòógì tó wà ní ọkàn rẹ̀ láti fi sílẹ̀ lórí ipò lẹ́yìn tí òpin bá bá sáà rẹ̀ nínú ọdún tó ń bọ̀ ni láti rí dájú wípé òpin bá gbogbo fàákájà rògbòdìyàn ìtàjẹ̀sílẹ̀ àti ìṣekúpani tó ń fojoojúmọ́ wáyé ní apá gúúsù ìpínlẹ̀ kaduna apá gúúsù ìpínlẹ̀ kaduna tó ti ń kojú ọ̀pọ̀ ìṣekúpani àti rògbòdìyàn láti àìmọye ọdún èyí tí wọ́n sọ wípé ó ń ṣẹlẹ̀ látọwọ́ àwọn aṣekúpani bandit àti àwọn ọ̀tá àlàáfíà El-Rufai tí ó sọ̀rọ̀ náà ní ibi ìdánilẹ́kọ̀ọ́ ètò okòòwò ìpínlẹ̀ Kaduna èyí tí wọ́n pè ní card invest ẹlẹ́ẹ̀karùn-ún irú rẹ̀ sọ di mímọ̀ pé ìjọba rẹ̀ ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ láti rí dájú wípé òpin bá gbogbo wàhálà náà tó ti ń wáyé láìmọye ọdún ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé láti bí àìmọye ọdún ni fàákàjà ọ̀hún ti ń ṣẹlẹ̀ síbẹ̀ wọn kò tí ì fi imú ẹnikẹ́ni jófin nínú àwọn tó ń dá rògbòdìyàn ọ̀hún sílẹ̀ gómìnà náà tún ni ìṣòro mìíràn ni ti àìsí ètò ààbò tó múnádóko àti àìkójú òṣùwọ̀n àwọn elétò ààbò láti fi òpin sí ìtàjẹ̀sílẹ̀ náà gómìnà ń wá lórí bí ẹ̀ka ètò òfin ṣe ń falẹ̀ lórí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ òfin mú nípa rògbòdìyàn náà èyí tó ní kò jẹ́ kí ó yá àwọn lára láti fi mú àwọn tó ń dá wàhálà ọ̀hún sílẹ̀ dánrin gómìnà El-Rufai kọminú wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ láti ọdún 2016 sí 2017 ni ọ̀rọ̀ wọn ṣì wà ní ilé ẹjọ́ di àsìkò yìí èyí tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀ El-Rufai tún ṣàlàyé pé bí àwọn bá lè fi àwọn mélòó kan jófin yóò sí àwọn ọ̀bàyéjẹ́ tó kù ní gbẹ́rẹ́ ìpàkọ́ láti ṣọ́ ṣe ó fi kún wípé ní báyìí àwọn tó ti gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ ètò ààbò nípa níní bárẹ́kẹ̀ ológun àti ti àwọn ọlọ́pàá tó máa máa wọ́de ní ìpínlẹ̀ Kaduna lákòótán ó ní ó ṣeé ṣe kí àwọn tí kì í ṣe olùgbé ìpínlẹ̀ náà má mọ ohun tó ń ṣẹlẹ̀ àti àwọn ìgbésẹ̀ tí òun ń gbé láti fi òpin sí rògbòdìyàn náà àmọ́ ní òpin sáà òun lọ́dún 2023 kò ní sí ohun tó ń jẹ́ fàákájà tàbí ìṣekúpa àwọn aláìṣẹ̀ mọ́ ní apá gúúsù ìpínlẹ̀ Kaduna apá kan ẹgbẹ́ òṣèlú All progressive Congress APC ní ìpínlẹ̀ Edo tó jẹ́ ti àwọn olólùfẹ́ Anselm Ojezua sísọ wípé àwọn kò ní ìpinnu láti yọ ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí ẹgbẹ́ ìṣèlú ọ̀hún Adams Oshiomhole kúrò nínú ẹgbẹ́ wọn wọ́n sì sọ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni ìròyìn tó gbé wípé àwọn ti ń pinnu àwọn sì ti ṣe ètò láti lé Oshiomhole kúrò nínú ẹgbẹ́ àwọn. Ojezua sọ nínú ọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan ní apá ọ̀dọ̀ tirẹ̀ wípé wọn kò ní lọ́kàn rárá láti lé Ọ̀ṣíọ̀mọlẹ̀ kúrò àti wípé àwọn kò kọ lẹ́tà kankan sí àwọn olùdarí yanyan ẹgbẹ́ APC láti lé Ọ̀ṣíọ̀mọlẹ̀ ó ní àwọn kò tí ì ṣe ìpàdé láti yànnàná ìdí tí ìdìbò ìpínlẹ̀ Edo ṣe rí bí ó ti rí òjèzù àwa sọ di mímọ̀ pé ó di ọjọ́bọ̀ ìyẹn ọ̀la òde yìí kí wọ́n tó jókòó ìpàdé lórí ìdìbò náà Obaseki fi ẹ̀yìn Eze Iyamu ti ẹgbẹ́ òṣèlú APC àti àwọn adíjedupò méjìlá mìíràn gbolẹ̀ nínú ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù yìí ní ọjọ́ ìṣẹ́gun ní ìròyìn kan gba orí ayélujára Twitter wípé Ojezua àti àwọn alága ẹkùn tó kù ti panupọ̀ láti yọ Òṣì Ọ̀mọ̀lẹ̀ kúrò nínú ẹgbẹ́ APC èyí tí àwọn ènìyàn sì sọ wípé ó ṣeé ṣe kó wáyé láti ọwọ́ Anselm Ojezua gómìnà ìpínlẹ̀ Ẹdó tó tún jẹ́ ẹni tó jáwé olúborí nínú ìdìbò gómìnà tó wáyé ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹsànán ọdún yìí ní ìpínlẹ̀ náà gómìnà Godwin Obaseki ti ké sí Adams Oshiomhole àti adíjedupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC Paito Osagi Izeyamu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ kí wọ́n lè mú ìtẹ̀síwájú bá ìpínlẹ̀ Ẹdó. Obaseki sọ eléyìí lẹ́yìn tí àjọ elétò ìdìbò INEC fi ìwé ẹ̀rí ìpadà sórí ipò lé òun àti igbákejì rẹ̀ Philip Shuaibu lọ́wọ́ kọmíṣánná àjọ INEC tó ń mójútó ìpínlẹ̀ Rivers Edo àti Bayelsa abilékọ May Agbamuche Mbu ló fi ìwé ẹ̀rí ọ̀hún lé wọn lọ́wọ́ ní ọ́fíìsì àjọ INEC tó wà ní Aduwawa ní ìlú Benin ní ọjọ́ àìkú ní àjọ inec kéde Obaseki gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tí aṣojú àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n àpọ̀fúre Rimluke sì sọ wípé Obaseki ní ìbò ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ó lé méje lé ní márùndínní ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láti fi ẹ̀yìn Eze Iyamu tó ní ìbò ẹgbẹ̀rún lọ́nà igba lé ní mẹ́tàlélógún ó lé ní okòó lé lẹ́gbẹ̀ta dín kan gbolẹ̀ àmọ́ nígbà tí Ọbaṣẹ́kì ń sọ̀rọ̀ ó ní mọ̀lẹ́bí kan náà ni àwọn jẹ́ ó sì yẹ kí gbogbo àwọn pawọ́pọ̀ pèsè ohun amáyédẹrùn fún àwọn ará ìpínlẹ̀ Ẹdó ó wá ní àwọn ará ìlú ti fi hàn wípé wọ́n ní ìgbàgbọ́ nínú òun láti mú ìjọba rere wà àmọ́ kò túmọ̀ sí wípé wọn kò ní ipa láti kó nínú ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ẹdó ó wá ní ó lo àsìkò náà láti ké sí àbúrò òun Paito Osagi Izeyamu àti àwọn tó kù nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú òun kí àwọn lè mú ìlọsíwájú tó lọ́rìn bá ìpínlẹ̀ Edo kò ṣàìsọ wípé òun lo àǹfààní náà láti ké sí alága tẹ́lẹ̀ rí ẹgbẹ́ APC Adams Oshiomhole pé ìjà ti tán asọ̀ sì ti dópin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 títí di ọ̀la tá ò mú àkọ́tún ròyìn mẹ́wàá wá sí ojú ìwòran yín ẹ jẹ́ àṣe jẹjẹ ká sì jẹ́ ọmọ nàìjíríà rere ayẹwà kò níyẹ̀lẹ̀ Sekinat Ọláìdé Rájí sọ pé ó dìgbà